Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Gist tí a gbọ́, wọ́n ní ehm, Mariam pé ó bẹ̀rẹ̀ sí bá Naomi àti Dr. Lizzie fa wàhálà wípé Dr. Lizzie pé wọ́n mọ̀ọ́mọ̀ plan pẹ̀lú Queen Naomi ni pé wọ́n fẹ́ padà wá sínú palace nítorí pé wọ́n mọ̀ pé tí àwọn ò bá padà wá sí inú palace kábíyèsí wọ́n máa lé àwọn jáde nínú palace. Wọ́n ní nǹkan tí Dr. Lizzie tó fi ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe nìyẹn pé àwọn àti Queen Naomi ṣe ni wọ́n fi ọwọ́ sowọ́ pọ̀ ìpè kọ́ má padà wá sí inú palace ẹ̀yìn èèyàn lé gist tèmi nìyẹn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ Yorùbá ni mo máa ń sọ lórí channel mi nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn létẹ́bà ti subscribe ẹ notification bell yín so that a bá ti post ẹni gist ẹ máa rí òkè òkè ní ọlá yín lọ ọlá ò ní lọ ìsàlẹ̀ láéláé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà a dẹ̀ tún sọ̀rọ̀ a dẹ̀ tún ṣe advert lórí channel wa ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com ẹ̀yin èèyàn lé mo rò pé gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ wọ́n ní àǹtí wa hem wọ́n ní lẹ́yìn ìgbà tó lọ kí tóbi wọ́n ní òun àti kábíyèsí wọ́n ní gbólóhùn asọ̀ nítorí pé ó jáde kúrò nínú pálásì láì dágbére wọ́n ní ṣùgbọ́n ìgbà tí ó padà dé inú palace wọ́n ní wọ́n jẹ́ kí ó wọ inú palace wọ́n nítorí pé àwọn ẹ̀dà yẹn wọ́n challenge pé bolo ti ń bọ̀ wọ́n ní kábíyèsí náà dẹ̀ sọ kó padà síbi tó ti ń bọ̀ wọ́n ní bó ṣe gba ọ̀jájá hòtẹ́ẹ̀lì lọ nìyẹn tó lọ dúró síbẹ̀ wọ́n ní létà ló gba kwara lọ ṣùgbọ́n wọ́n ní òun àtàwọn fámìlì ẹ̀ wá wá sí kwara wọ́n wá bá kábíyèsí ìgbà yẹn ló wá sọ pé òun lóyún wọ́n dẹ̀ ní elda kan dìde sí i pé oyún níní kò ní kó má move lọ síbi tí ọkọ wọn bá fẹ́ kán gbé wípé ibi tí ọkọ wọn bá ní kán dúró sí ni wọ́n gbọ́dọ̀ dúró sí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn so right now wọ́n ní Mariam sọ pé òun lóyún o wọ́n ní bó dẹ̀ ṣe ní òun lóyún wọ́n ní kábíyèsí ò sọ nǹkan kan ṣùgbọ́n bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ti lọ ra ilé fún àwọn olórí yìí wípé kán mọ̀ọ́vù lọ sí ilé wọn wípé ilé táwọn rà fún wọn yẹn àwọn tí wọn ti ra lé kán mọ̀ọ́vù lọ sí bẹ̀bẹ̀ ni wọ́n máa wà so wọ́n ní èyí ó ń bí Mariam nínú wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí bá Dr. Lizzie àti Queen Naomi fa wàhálà nìyẹn ìpè ó ní Queen um, Dr. Lizzie ìpè Dr. Lizzie mọ̀mọ́ ń pretend ni láti má wá sínú palace ìpè nítorí Queen Naomi ó fẹ́ frustrate àwọn olórí tó kù so that kábíyèsí á fi put pressure lórí àwọn so that kábíyèsí á fi lé àwọn jáde nínú palace wọ́n ní kì í ṣe nǹkan kékeré ló ń bá Dr. Lizzie jà ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà ṣàmọ̀gbà tí kábíyèsí ti ní kí àwọn olórí lọ́ra lé tí Sisi wa M àti Sisi wa R tí wọ́n yarí tí wọ́n ra lé kábíyèsí ti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí ọkọ wọn because kábíyèsí ò láìkí kan máa maltreat obìnrin so wọ́n fún wọn ní time àti last year ni wọ́n ti ní kán lọ́ra lé tí Mariam àti olórí Ronke ò ra lé gbogbo ìgbà ni wọ́n ń sọ fún wọn kán ra lé and ìgbà tí kábíyèsí dẹ̀ ti rí i pé wọn ò fẹ́ kàn ṣe ìtorí ẹ̀ ní kábíyèsí fi withdraw gbogbo privilege wọn àti olórí ipe gbogbo àwọn privilege tán fún wọn tẹ́lẹ̀ tán fi ń jẹ́ olórí àwọn máa gba everything nítorí pé wọn ò gbọ́ràn sí kábíyèsí lẹ́nu so right now wọ́n ní ṣe ni Mariam ń wá wàhálà Dr. Lizzie àti Queen Naomi ṣe mọ̀ pé gist kan tá a ṣe ṣe ló gba Àkúrẹ́ lọ tó lọ àtàkì Queen Naomi tó ní pé kí wọ́n fi kábíyèsí sílẹ̀ bí a ṣe gbọ́ngàn wọ́n ní ẹ̀gbọ́n Queen Naomi Mr. Gbẹ́rún ló fi igi lé e kúrò níwájú ilé wọn nǹkan tí ò mi ní ọ̀rọ̀ àǹtí Wáyẹ́mì yìí ni pé ṣé o ti gbàgbé wípé first wife o kábíyèsí mo mọ̀ pé àwọn kan wọ́n ti fẹ́ wọn wọ́n ti lọ o but at least ìgbà tí gbogbo àwọn tó lọ lọ Queen Naomi ni la lè pè ní first wife kí ló dé tó jẹ́ pé o fẹ́ accept Queen Naomi gẹ́gẹ́ bí ìyáálé ẹ̀ ṣé nítorí pé ojú Queen Naomi lọ ni ṣé ìwọ mọ̀ pé Queen Naomi ò bá kéré jù báyẹn lọ ìyáálé ẹ̀ ni Queen Naomi ìyáálé nìyáálé máa máa jẹ́ kábíyèsí dẹ̀ ti sọ fún yín so many times òun ò fìyàwó òun ṣeré even gan olórí Tèmítọ́pẹ́ kàn fẹ́ sọ̀rọ̀ yìí pé kábíyèsí máa sọ fáwọn ń gbà yẹn pé àwọn ò divorce ìyàwó àwọn òun àwọn ò dẹ̀ fìyàwó àwọn ṣeré but still yet ò fẹ́ accept ẹ̀ ó dàbí ẹ pé ọ̀rọ̀ yẹn ó máa ń bí ẹ nínú tó bá ti gbọ́ ọ̀rọ̀ pé Naomi kò dẹ̀ sí nǹkan tó lè ṣe kábíyèsí lover everybody knows kábíyèsí lover kò sí nǹkan tó lè ṣe the only thing ni kó gba faith ẹ kó dẹ̀ lọ sí ilé tí kábíyèsí rà fún ẹ kó lọ máa gbébẹ̀ the battle is over is over so eyín èèyàn lé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n níṣe ló ń bá Dr. Lizzie jà àti Queen Naomi tá a bá tún gbọ́ mọ́ update a máa mú wá fún yín mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà nínú ààwẹ̀ o gbogbo àníyàn yín á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share video mi ọlọ́run á mi gbọ́wọ́ yín sókè ẹ̀ nítorọ jẹ́ o ọwọ́ yín ìsàlẹ̀ àpò ní agbára ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.